أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين المبعوث الرحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون احسنه وادخلنا برحمتك في عبادك الصالحين وبعد والسلام عليكم ورحمه الله وبركاته ادوكم ولن وضع ọba صائم tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe nínú tíra ti àfá Abdulghani al-Maqdisi ọlọ́ọ̀bá kí ó yọ́nú sí ìjókòó tó kọjá a bẹ̀rẹ̀ nínú kitabul qisas a ṣe ta'rif al-jinaya torí pé òun ló àti àwọn míì sábẹ́ a ṣe àwọn aqsamul jinaya tí a sọ pé ó pín sí méjì al-jinayatu ala an-nafs èyí tí a ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ a ṣe hukmu qatilu an-nafs bi ghayri haqq ìdájọ́ ẹni ó pa ẹ̀mí láì pé ń tọ̀ ń pa ènìyàn àbó ní ẹ̀tọ́ àti fún wọn a ṣe ìtẹ̀síwájú lórí anwa'ul qatl alópin sí mẹ́ta kọtlù al'amd àti ṣúgbẹ́ al'amd àti kọtlù al'kọtọ̀ a sọ̀rọ̀ lórí ìdájọ́ kọtlù al'amd ẹni pé pápáyàn lámàámà pa kí ni ìdájọ́ tó wà lórí ẹ̀ ta sọ pé ó ní ìdájọ́ méjì ọ̀kan nú ẹ̀ tíjọ́ gbéǹdẹ̀ alkiyama ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ tilẹ̀ ayé èyí tó jẹ́ ti dọ́gbẹ́ndẹ̀ alqiyama ni pé ìpa ẹ̀mí láìsí pọ́ńtọ̀ ń pààyàn àbó ní ẹ̀tọ́ kápá ẹ̀ṣẹ̀ ńlágbára ni ọlọ́run ṣe ó ṣe léèwọ̀ gbogbo ẹnikẹ́ni tí ó bá ṣe ó ti dẹ́ṣẹ̀ tó tóbi ọdún ti fi ìyà ẹlẹ́ta eléro yóò fi jẹ́ tí ó bá túbá tó bá ilé kú pẹ̀lú ẹ̀ṣẹ̀ náà yóò wà nù inú nágbèrè ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì onítílé ayé tí èèyàn bá páyẹ̀ lámàmà pa ìdájọ́ tó wà ń bẹ lórí rẹ̀ ó ní alfẹ́sọ́ tí àwọn tí ó pa èèyàn wọn tí wọ́n bá ṣe ìdẹ̀kùn fún wípé àwọn ṣe àmójúkúrò orí eléyìí ni tí a ti dúró so ẹsẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tí tó yà máa tẹ̀síwájú ní shurutul qisas fin nas àwọn mẹ́jẹ̀mú tó wà lórí ẹni tí ó pààyàn kápò náà àwọn mẹ́jẹ̀mú ń bẹ lórí ẹ̀ síwájú ká tó lè pa àkọ́kọ́ àwọn tí wọ́n jẹ́ wọ̀lí yẹn tí wọ́n pa àwọn tí wọ́n jẹ́ ẹbí ẹ̀ wọ́n lẹ́tọ̀ sí pẹ̀sọ́ pẹ̀lú májẹ̀mú mẹ́rin májẹ̀mú alákọ̀ọ́kọ́ an yakuna al-qatil láti jẹ́ pé ẹni ọpáyàn ẹni tó jẹ́ mukallafi èyí ni pé ó ti dàgbà báálẹ̀ ní ó sì lọ́gbọ́n lórí ọlọ́pọlọ kìí sọ́dẹ̀ bẹ́ẹ̀ sì ni ṣe wèrè torí pé kò sí kìsọ́s lórí ọmọdé tí wèrè tó bá pààyàn kò sí kìsọ́s lórí ẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀dẹ̀ dédìrìn tí ó bá pààyàn kò sí kìsọ́s lórí ẹ̀ ẹni tó ń sùn ní lójú oorun tó ń náà bá pààyàn kò sí ìsọ́ọ̀sì lórí ẹ̀ torí ọ̀la nabi sallallahu alayhi wa sallam tó sọ pé rufi alqalam an salatati an na'im hatta yastayqin wa an as-saghir hatta yakbar wa an al-majnun hatta ya'qila aw yufiq a ti gbé alqalami kúrò lórí àwọn ìran mẹ́ta nínú àwọn ènìyàn alákọ̀ọ́kọ́ nínú wọn ẹni tó ń sùn gbogbo tó bá ṣe nínú oorun àní kọ́ọ̀lẹ̀ fún hátà ẹ̀sẹ̀ẹ̀sẹ̀ títí ó fi tají láti ibi oorun tó sùn wàá ní sọ̀rí hátà ẹ̀kù bẹ́ẹ̀ lọ́mọ kékeré gbogbo tó bá ṣe níwà àní kọ́ọ̀lẹ̀ fún torí pé kèétí ìdìmọ̀kálẹ̀ sí títí yóò fi dàgbà tó bá ti wá dàgbà tó bàlágà ìgbà náà lásìsẹ̀ máa tó kọ gbogbo àwọn nǹkan tó bá ṣe níṣẹ́ wa 'anil majnun hatta ya'qila aw yufih àbí ẹn tí tọ́pọlọ àwọn ọpọlọ ń dà tó ti ya wèrè gbogbo tó bá wù wà lásìkò náà a ní kọ́ọ̀lẹ̀ fún títí yóò fi gbádùn torí pé gbogbo àwọn eléyìí wọ́n kì í ṣe ẹni tó lérò ńgbà gbogbo tí wọ́n bá ń ṣe ìròyìn ṣe pẹ̀lú èrò wọ́n kì í gbèrò kan kí wọ́n tó ṣe wọ́n kàn ń ṣe náà ni. ẹlẹ́ẹ̀kejì kọjá pé àyẹ̀kúnà maktul ma'sumu dam ẹni apá tápá tó lè pààyàn lé lórí ọ̀yẹ́ láti jẹ́ pé ó ń tọ̀ ń ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí ká pa ni ó ní màsúmì dàm ẹni tí ṣẹ̀rí ọgbà pé ká pa torí pé alkisọ́s ṣẹ̀rí àgbékalẹ̀ torí láti sọ ẹ̀mí àwọn ènìyàn ni kí a má máa ta ẹ̀jẹ̀ ẹnikẹ́ni sílẹ̀ ṣùgbọ́n ẹni tí a ti dájọ́ ọkú fún tá a bá pa ṣe àtẹ̀jẹ̀ èèyàn sílẹ̀ tẹ́lẹ̀ náà wọ́n ti dájọ́ ọkùn fún un àsìkò tí wọ́n pa ní ìtí ìtò sọ tí ẹnìkan bá wá pa tó yájú pa ní pọ́ńtọ̀ lórí àbí ẹni tó ṣe rí dá láti mọ̀ pé ẹni tí ó bá ṣe rí dá lẹ́yìn ìgbà tí wọ́n bá ti fún ní àsìkò ife kó padà sí ẹ̀sìn Islam tó kọ̀ tí ò padà ìdájọ́ ìkúlọ̀ wà lórí ẹ̀ kẹ́nìkan wá pa ọmọ ọmọ pa ni àṣìṣe ló fi pa àní kò ń tọ̀hún torí ẹ̀ bákan náà tó ṣe zìnà àbí baálé tó ṣe zìnà a mọ̀ pé ìdájọ́ tó wà lórí ẹ̀ nínú ṣẹ̀ríà ni àrọ́jù síwájú ká tó wá sọ lókò pa ẹnìkan wá pa á ní pọ́ńtọ̀ òdì bẹ́ẹ̀ ni kò sí díyà lórí ẹ̀ ṣẹ̀rí àwọn kan ṣe fún ni pé adájọ́ ṣe ìkìlọ̀ fún ìkìlọ̀ náà ó lè jẹ́ pé ìjẹníyà ni onítàdír májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta kọjá pé àtàkáfù láàrin ẹni ọpàyàn àtẹni apá ń bẹ láàrin wọn ẹni pé wọ́n ṣe déédéé lápèjúwe kí ẹrú ọpa ẹrú kí ọmọlábí kọ́kọ́ ọmọlábí àbí kọ́ jẹ́ pé ẹ̀sìn wọn kan náà ni mùsùlùmí ní ẹni tí wọ́n pa so ó láti jẹ́ pé wọ́n ṣe déédéé láàrin irú ibì yẹn torí pé a kì í pa mùsùlùmí torí káfíìrì kódà kọ́ jẹ́ pé mùsùlùmí ẹrú ni tó sì jẹ́ káfíìrì ọmọlàbí ni a nípa mùsùlùmí torí káfíìrì torí pé ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wa sallam tó ní la yuqtalu mùsùlùmù bí káàkiri a kì í pa mùsùlùmí torí pé wọ́n pa kèfèrí bẹ́ẹ̀ ni a kì pa ọmọlábí torí pé ó pẹ̀rú torí ọ̀rọ̀ ọlọ́run tó ní al-hurru bil-hurr wal èyí ni pé ọmọlàbí pẹ̀lú ọmọlàbí tí wọ́n bá para wọn á pẹ̀ nìkan bí àbí ẹrú pẹ̀lú ẹrú tí wọ́n bá lè tọ́kàn bá pa kan á pẹ̀ ẹnì kejì bí ní kìsọ́ọ̀sì ṣùgbọ́n ìntọ́bá rí ẹ̀ lẹ́yìn eléyìí tọ̀ kò sí àtàfáàbù lẹ́yìn pé kò sí ìgbéga fẹ́nìkan lórí ẹnìkan gẹ́gẹ́ bíi pé ọkùnrin ọ̀pọ̀ obìnrin àbí kóbìnrin ọpa ọkùnrin kò sí yàtọ̀ nú ẹ̀ àbí ọ̀dọ́ kọ́pa àgbàlagbà àbí kágbàlagbà ọ̀pọ̀dọ́ kò sí yàtọ̀ níbi ìrun sọ bí olówó tó bá pàtàlíkà àpolówó di bẹ́ẹ̀ ni tóbìnrin bá pọkùnrin àpọkùnrin ọ̀hún tó gẹ́gẹ́ bó ti rí yẹn torí pé ọlọ́ni wakatabna alayhim fiha anna nafs bin nafs akọọ́lẹ̀ fún wọn pé ẹ̀mí pẹ̀lú ẹ̀mí ni sẹ́mi kan bá pa ẹ̀mí kan òun náà á kò náà jì mọ́jẹ̀mú ẹlẹ́ẹ̀kẹrin kọ́ má jẹ́ wípé ẹni ọkọ̀ ń tọ̀hún ló bí ó ń tọ̀hún ádámù nìyí láàdáa èyí pé a ní pa bàbá torí ọmọ bẹ́ẹ̀ náà ni a ní pa ìyá torí ọmọ torí pé ọ̀rọ̀ anẹ́bísà sálàm tó ní la yuktal wàálídú bí waladi a ní pa bàbá torí ọmọ ẹ̀ ṣùgbọ́n àpọ̀ ọmọ tó bá pa bàbá a sì pa ọmọ tó bá pààyẹ torí alukur'an tó ní kutiba alaykumul qisasu fil qatla wọ́n ṣe ní bí ìgbà tí a ka eléyìí ní dẹ́rẹ̀sì tí a ṣe àlàyé ní dẹ́rẹ̀sì tó tó ṣùgbọ́n tẹ̀síìl tí mo gbọ́. dédé ibi tí mo ti bẹ̀rẹ̀ náà ni o ti dúró bóyá omi tó wà àdúgbò. hikma ti ń bẹnu ìsọ ìpè ẹnìkan ọ̀gbọ́dọ̀ pẹ̀lú ikùn ẹni wọ́n bá pààyàn àpò náà di o kí ni ọgbọ́n àti òye ti ń sọ ẹ̀mí. àti ẹ̀jẹ̀ àti má máa ta ẹ̀jẹ̀ àwọn èèyàn sílẹ̀ bákan náà tí ẹ̀bá bá ẹnìkan ṣọ̀tá ìkìlọ̀ fún ní pé torí pọ́ ń bá ṣọ̀tá ò lẹ́tọ̀ àti pa ò tó ọba ilé pápá wọn náà bí so kọ́ máa wá jẹ́ pé ẹ̀mí àwọn èèyàn yóò kàn máa lọ lásán láì jẹ́ pé ó ní nǹkan kan tí ó sọ so. bákan náà ẹn tí apẹ̀yàn rẹ̀ tọ́bá yẹ pé a mọ̀ á fi ilẹ̀ ni ọ̀tá ò ní tán torí pé kò ní kò ní kò ní tán nú ẹ̀. Abdullahi ibn Ubay ọba munafiki nígbà tí ọmọ ẹ̀ Abdullahi tó gbọ́ pé. ó gbọ́ bí ìgbà tó gbọ́ pé àmẹ́sà sálà ìfẹ́ ara kún ọ pa torí pé èyí tó ṣe gbẹ̀yìn uh, gba àmẹ́sà sálà níyànjú pé kánà ọyẹ́ nìkan kọ́ pa wọ́n bá àmẹ́sà sallallahu alaihi wasallam ní ya lọ wọ́n ní ìdí ni pé bí ò ní rí ẹni tí ó pa bàbá mi tí mà á fojú rí lójoojúmọ́ kí ìbínú eyín kọ́ máa ṣe ní kémi náà pa yóò wá di pé mo pààyàn nínú ẹ̀sìn Islam so kó tó wá di pé wí èyí yóò ṣokùnfà kí n jẹ́ ẹni tí ó dẹ́ṣẹ̀ fún mi kọ́ pé mi gangan ni mo kúkú pa yóò yà ńlá ju kẹ́lòmí ọ̀pá lọ. so there is no how ẹni tí apá èèyàn rẹ̀ tí ọmọ rẹ̀ ni ó pa èèyàn òun tínú rẹ̀ ó sì máa dùn tí ọba ṣe pé kìsọ́ọ̀s bá wà. now bákan náà ọlọ́ni walakum fil qisasi hayatun ya ulil albab nínú kìsọ́ọ̀ ẹni ìsẹ̀mí nú ẹ̀ fún àwọn tí wọ́n bá máa ń rorí wò wọ́n mọ̀ pé ìsẹ̀mí ń bẹ́ńbẹ̀ àìmọ́ pa àwọn tí wọ́n ń pààyàn lọ́pàá táwọn náà fi ń kọ̀ntínú àti máa pààyàn anyhow èèyàn tó pààyàn láì mọye tó náà sì sọ tá a wá mú lẹ́yìn ìgbà wá mú tán ìgbà náà ló lóhùn túbá ẹ̀sìn Islam ò rí báyàn pẹ́ẹ̀pẹ́ẹ̀ kò sí túbá fẹ́ni tó dé níwájú adájọ́ kódà tẹ́ ẹ bá ní nǹkan kan pọ̀ pẹ̀lú ẹnìkan o ní sọ pé o yááfẹ́ rẹ̀ fúngbà tẹ́ ẹ bá dédé adájọ́ síwájú kẹ́ tó dọ́dọ̀ adájọ́ ló ti ṣe arábìnrin tí wọ́n fẹ́ gé lọ́wọ́ torí iṣẹ́ olè tí ń jà tẹ gígé lọ́wọ́ yẹn ó ní àwọn sàhábà la pé áá ah, ah, obìnrin yìí báyìí bó ti gbajúmọ̀ tó bó ti ṣe kíní tó tọ́jẹ́ pé Quraish ni káwọn á gbọ́ pé wọ́n gé lọ́wọ́ pọ́jálè. níjọ́ tí wọ́n lọ gé lọ́ngbà wọn mú dé iwájú àlejò sàlám ó ń tàn wá ní à ah, ọ̀dà òun jẹ̀ sí yáfẹ́ tó ní rárá síwájú kó tó déwájú mi ló ti ẹ̀kọ́ ya fi rè ṣùgbọ́n tẹ́ ẹ bá ti déwájú mi kò sí nǹkan kan mọ́ so èèyàn pààyàn àìmọye ńgbà ẹ wá gba múlùbà náà lọ́wọ́ sọ ń bá ń sọ pé òun túbá irú túbá wo ni lẹ́yìn ìgbà ẹ bá fi ilẹ̀ kan oṣù mẹ́ta ọlọ́gbọ́n ti padà síbi pípààyàn tí pààyàn báyìí pé wọ́n ń pa wọ́n ni àwọn náà mọ̀ bí ó ṣe rí nínú àwọn ìdájọ́ alkisọ́s tí a bá fẹ́ ṣe kìsọ́s ó lè jẹ́ láti jẹ́ níwájú adájọ́ àbí imam àbí náà ìbí rẹ̀ kìí ṣe ẹnikẹ́ni níkan máa ń sáájú ní máa ń pààyàn torí pé ẹnìkan wá sí nǹkan tí ó lẹ́tọ̀ọ́ àti pa wọ́n wá mú ìdájọ́ lọ́wọ́ ara ẹ̀ ó ṣe àà Islam ò bà ó láti jẹ́ pé níwájú adájọ́ ni. Wajua, torí pé o ní ó pàṣẹ kí wọ́n dájọ́ ti fún tí irú yẹn bá ń gbogbo eh, society wọ́n á di fọ́wọ́bọ̀ yọ́kàn di bí gbàtọ́ pé kò ní ètò kò sí nǹkan tí gbogbo ọlá ma dàrú ni ó láti jẹ́ pé nǹkan kan máa wà tí ó je jẹ́ a kì torí pé ìdájọ́ ikú ń bẹ lórí ẹ̀ wọ́n á ní òkè ènìyàn pa tí irú àyè yẹn náà bá wà àwọn afa Zaria ọlọ́run kó ó ní jọ́ kan òun wà ní station motor park ó wà nínú ọkọ̀ tó jókòó kí mọ́tò kó kún nínú àwọn tí wọ́n máa ń ṣe commission tó máa ń agbèrò obìnrin kan christian ni ó wọ ṣẹ́ẹ̀tì ṣẹ́ẹ̀tì yẹn wọ́n á kọ̀ kankan sí láyé àbáyé nínú àwọn agbèrò ọwọ́ lọ olóńfẹ́ kàǹtí kan kọ sí yẹ láyà nu ọwọ́ ń fọwọ́ kan ọyàn rẹ̀ lóbìnrin yẹn bá bọ̀ ó bù ọ́ ńgbọ̀ wa bù tán lọ́wọ́ á fi gbé ta ó ti bú ànábí o ó bú ànábí o àwọn èrò ti pele lórí ó lóun lòun bá jáde nínú mọ́tò ń bá lọ bá wọn ṣé ìwọ ló bú ànábí àbó òun ló bú ànábí àbí ìwọ ló bú tó bá bá ànábí ló bú o ìwọ ló bá ànábí kìí sòrò gbogbo ohun tí tẹ́ ń ṣe gbogbo ẹ̀ ni mò ń rí kí ló dé tẹ́ bàjẹ́ báyìí náà ní ìṣe ó fi gbé ká kún lè pa ẹni tí ọ̀sẹ̀ tó jẹ́ pé wọ gangan ló níbàjẹ́ tí ìbá ṣe kóhun tó rí yàn ní ìsìn kí ló fẹ́ ṣèkù ọmọbìnrin yẹn láìsí wà tó fi jẹ́ pé ìdájọ́ ò sí lọ́wọ́ anybody wípé ẹnìkan ní ọkàn wàá sì ìdájọ́ torí pé báyìí ṣẹlẹ̀ síwájú ìdájọ́ láti ṣèwádìí náà náà ẹlẹ́ẹ̀kejì ni pé tí èèyàn bá pààyàn ọ̀nà tó bá pààyàn yẹn náà láti pò náà ọ̀nà tó gbà pa ẹni ọ̀pá ọ̀nà yẹn náà láàgbà pa irú tó bá fi pò ń tọ̀ náà láti pò náà tó bá fún ní májèlé jẹ májèlé náà láti kò ná. ìdí ni pé Ànábì sallallahu alaihi wa sallam arábìnrin kan wọ́n bá tó ti fẹ́ kú láàrin òkúta méjì tí fọ́ lórí síwájú kó wá tó kú wọ́n ń léèrè tálẹ́ tó ṣe léèkan nígbà wọn rí pé kò kò lè sọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí mẹ́ńṣọ̀n àwọn tí wọ́n lérò pé ó lè ṣe wọ́n á mẹ́ńṣọ̀n yọ̀wúùdù kan lọ́ba mírí tó ní ẹ̀nẹ́bùsà sálà wọn ni wọn mú wá ń gbà wọn mú wá òun náà ṣe ìtìráfẹ́ ni pé ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹ̀nẹ́bì ni lọ pò ní àárín òkúta méjì ní bó ṣe pọ̀ so eléyìí fi hàn pé ọ̀nà tí èèyàn bá pààyàn ọ̀nà náà láti pa bẹ́ẹ̀ sì ni ẹni ọba parẹ́ náà gbogbo ń tọ́ba fi parẹ́ irú ẹ̀ náà ni wọ́n mọ̀ fún wọn fi yẹ ẹ̀jẹ̀ níjọ́ gbẹ̀ngà àtẹ̀yàmù. náà torí pé ọlọ́run ni wọ̀nyí àkọ́tún fàákìbù bíi mítìlì máa ò tí ẹ bá fẹ́ fi ìyà jẹ̀yàn ẹ fìyà ẹ̀ jẹ́ gẹ́gẹ́ bó náà ṣe fìyà jẹ̀yàn irú ọ̀nà tó náà gbà tó fi fìyà jẹ̀yàn náà lẹ́sì bò náà tó náà lè tọ̀wọ̀. náà tó bá jẹ́ pé kìí ṣe pé ẹni tó pààyàn pẹ̀lú nǹkan tá a fi pààyàn ni gẹ́gẹ́ bí àksidẹ́ǹtì mọ́tò tá a sì mọ̀ pé dájúdájú òun ló ṣokùnfà tí mọ́tò tó yẹn fi láksidẹ́ǹtì for example negligent ni látọ̀dọ̀ ẹ̀ èyí wọn á mì ní pé wàá ah, kó náà sínú mọ́tò àwa <laughs> lára rà ó so gbogbo ẹni tí ìdájọ́ ọkú bá wà lórí ẹ̀ láì ṣe kó náà pààyàn ni so irú yẹn ohun tá a máa fi pa ó láti jẹ́ ohun tí ó tètè gbẹ̀mí lọ́rùn rẹ̀ tí ò ní jẹ́ kó nira kó ní lára síwájú kó tó kú torí pé anẹ́sà sọ́lẹ̀ ní inna Allaha kataba al-ihsan ala kulli shay ọlọ́ọ̀ba ó ṣe ó ṣe ó pa lọ́rùn ẹ̀yàn ipe ká ṣe dáadáa fún gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe anything فإذا قتلتم فأحسنوا القتلة تباتي تيقان كان السيدادات من تيقان وإذا ذبحتم فأحسنوا الذبحة تباتي دونا السيدادات من تيقان ẹ má pọn ọ̀bẹ níwájú ẹ̀ ẹ sì má bà kan níwájú tọ́kan tó ń fún wò lọ́ọ̀kan bóyá ẹran méjì lẹ fẹ́ pa èkejì wá dúró níwájú èkejì tí wọ́n pa ń sòwò lẹ́yìn ọ̀rẹ́ yìí lẹ́sẹ̀sẹ̀ wàá pò náà tí wọ́n ṣe bẹ́ẹ̀ ẹ ṣe dáadáa pẹ̀lú tẹ́ bá fẹ́ pa wàlíyòhídà áhàdùkùn ṣàfàrọ̀tà ń tẹ́ bá fẹ́ fi pẹran ẹ̀pọ̀n dáadáa kí ló fà tó ń fi ní apọ̀n dáadáa torí pé kó lè tó lè gé lẹ́ẹ̀kan náà tí òfin ní jẹ́ pé yóò lè lára ìdínú tánàbí ni fàlìyòrè bẹ̀bí hàtàwọ̀ torí àti jẹ́ pé kó jẹ́ kí n tó fẹ́ pa nǹkan sinmi torí pé tẹ́mi bá ti tètè bọ́ lára rẹ̀ ó máa sinmi. náà ẹlẹ́ẹ̀kẹrin ẹni tí ó jẹ́ wọ̀lí ẹni ó pààyàn ẹni ẹni wọ́n pa ní àsìkò tí ó bá wá ẹ̀tọ́ rẹ̀ kó náà ṣe dáadáa kó gbọ́ ọ̀nà ṣẹ̀ríà láti fi wá kó má jẹ́ pé ọ̀nà ọ̀tá ni ọ gbà láti máa fi wá ẹ̀rí pé tẹ́ bá worí ṣe sí tí aláyé jọ̀hún ní ìṣòótúwà náà ní àwọn tó ń gbé gbèríko gbèríko. torí pé ẹnìkan pa ẹnìkan wọ́n sì parí ẹ̀mí láìní tí ò mọ iye torí pé kí ni wọn ò gba ọ̀nà ẹ̀tọ́ láti fi gbẹ̀san bákan náà ìṣe ìdẹ̀kùn áhùwà òun ló dáa jù òun ló dáa jù tí ẹ bá lè ṣe é tọ́ písmù ẹlẹ́ẹ̀kẹta oní kọ́pù ṣúgbìn hamd oní kẹ́yàn ọpáyàn kọjọ bí àmàmàṣe kì í sàmàmàṣe gan ẹni ṣùgbọ́n jọ aṣọ súra rẹ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ náà kò burú hakíkọ ṣúgbìn hamd ẹni tí tó àtàkì èèyàn ó àtàkì pẹ̀lú kọ́sìdì ní pé pẹ̀lú èròǹgbà ló fi ṣe ṣùgbọ́n ohun tó fi àtàkì kìí ṣe tó máa ń pààyàn kìí ṣe tó máa ń pààyàn ní gbogbo ìgbà tá a bá ní nǹkan báyìí pààyàn yóò jẹ́ nǹkan ìmọ̀ tá a bá sọ pé n tó fi nà ní tó fi kú ṣùgbọ́n ó ní intention láti àtàkì kìí ṣe pé àṣìṣe ni ó àtàkẹ̀ pẹ̀lú intention attacking ṣùgbọ́n gbà tó máa tó máa àtàkẹ̀ kì í ṣe tí ó máa ń pààyàn ló fi pa èèyàn fọ́yàn létí ó sì bẹ́mi nì dájú aka ẹni ọgbàyàn létí ọ̀rọ̀ méjì kò ní intention àti pààyàn ṣùgbọ́n ó àtàkẹ̀ ni so nígbà míì àwọn afá máa ń pè ní khopawul amd èyí ni pé àṣìṣe tó já máa mọ̀ sí àṣìṣe ni o ṣùgbọ́n àmàmà sí ni tí lóde tí wọ́n ti pe lámàmà torí pé ẹni ó ṣe ó ṣe pẹ̀lú intention ni kò dàbí ẹni tó pé kò ní intention àti attack ẹ̀ so eléyìí ó ṣe intentionally ló fi attack ẹ̀ ṣùgbọ́n tó fi àtàkẹ́ ti ṣe tí ó máa ń pààyàn ní gbogbo ìgbà so ìdí inú tó fi máa ń pè ní kọ́pà ulhamd ṣùgbọ́n àwọn míì wọ́n ń pè ní ṣubú ulhamd súrọ̀ rẹ̀ kí ni oníkéyàn gbàyàn pẹ̀lú nǹkan kan tí kì í pààyàn gẹ́gẹ́ bí ẹgbàá àbí kọ́lẹ̀ lóko òkò tó sì lẹ́rù kì í ṣe òkò tó lè pààyàn àbí kó fi aṣọ stick kí ni wọ́n ń pè ní pọ̀pá tí ò tí ò wú tí ò nípa tí ò tóbi kó fi kó fi kó fi nà á. so gbogbo orú àwọn eléyìí wọ́n ń pè ní ṣubi ìlànà torí pé ó ń lo kíní yẹn pẹ̀lú àmàmà sí ni ṣùgbọ́n pípa kò ní intention pípa. bẹ́ẹ̀ náà ni kéèyàn gbáyàn létí àbí kọ́ sọ níkùúkù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbogbo owó àwọn nǹkan tí kìí ní gbogbo so irú yẹn ni wọ́n ń pè ní ìdájọ́ rẹ̀ ìdájọ́ méjì ló ní àkọ́kọ́ onítìjọ́ alkeyama haramu ló ń nà bẹ́ẹ̀ sì ni ni òkúba torí pé òun ló ṣe sábà bí ikú ońtọ̀hún ṣùgbọ́n ìjìyà kò kẹ́ni tó máa máa tó pààyàn pẹ̀lú intention láti pa wọ́n pé ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì ó ní ìdájọ́ ilé ayé so ohun tó ń bẹ lórí ẹ̀ ní díyà díyà yẹn á sì ṣe tó le koko kò ní jẹ́ bí díyà ẹni ọpáyàn ní àṣìṣe so tí wọ́n ṣe ni pé irú díyà tí ẹni tí ọpáyàn pẹ̀lú àmàmà pa sáwọn èèyàn rẹ̀ tí wọ́n ṣe ìdẹ̀kùn fún pé kí wọ́n pa kọsàn díyà so irú díyà ẹ̀yìn náà lágbèló náà lórí tí ó sàn èyí tó le koko ó ní. àkọ́kọ́ ó di ọ̀ràn ayọ̀ lórí ẹ̀ kó ṣe kàfàrà ẹlẹ́ẹ̀kejì ó ní àfọ̀n kàfàrà rẹ̀ ní ìtúrọ̀ kọba ó ní kó bọ́ ẹrú lọ́rùn ẹrú tí wa rí yọ gbáwẹ̀ oṣù méjì gbáko tí ò ní break láàrin wọn. díyà yẹn àwọn àfáà ní àáfọ̀n à ń bọ̀ wá sọ̀rọ̀ lórí díyà wọ́n ní pé díyà a sọ fún àwọn wọ̀lí ẹni tí ó pààyàn ni so ṣùgbọ́n ẹni tí ó san díyà ni ẹni ó pààyàn ó ní àwọn èèyàn rẹ̀ àwọn tó lè jogún ẹ̀ àwọn ápìlà àwọn tó lè jogún ẹ̀ gẹ́gẹ́ bí àwọn asọ́bà tó yẹ pé nígbà tí ọba rí pàwọn nìkan ni wọ́n lè jẹ gbogbo ogún gẹ́gẹ́ bí ọmọ àbí bàbá irú àwọn yẹn ọrùn wọn ni díà yẹn máa wà ṣùgbọ́n òun ni ó ṣe kàfàrà láti ara rẹ̀ tó bá jọ mọ́wó àtọwọ́ rẹ̀ ni ó ti mú èèyàn jáde tó bá sì jọ mọ́ ààwẹ̀ ni òun náà ni ó gbà iṣẹ́ nìkan ni ó bá gbà oríṣi ẹlẹ́ẹ̀kẹta oní kọ́pùlù alkhọ́pà oní kéèyàn ó pààyàn láìṣẹ́ pé ó gbèrò àti pààyàn oní pípààyàn láì gbèrò àti pààyàn àwọn afáàní òun gan fúnra rẹ̀ náà ó pórí tì í ó ní alkhapa'u fil fi'l kí wọ́n pé àṣìṣe níbi iṣẹ́ ṣíṣe kọjá pé yóò ṣe nǹkan kan tó lẹ́tọ̀ọ́ sí láti ṣe ṣe nǹkan yẹn yóò wà lọ bá èèyàn tó yẹ pé kò lẹ́tọ̀ọ́ ká yóò wà kú torí ìdí ẹ̀ for example ọdẹ tí ń sọdẹ. So ẹran lórí tó fẹ́ pa ó sì ṣúùtì ẹran ṣùgbọ́n ohun tó ṣúùtì yẹn ó padà lọ báyìí tí ó sì jẹ́ pé ẹ̀hún tó ní ẹn tí ó gbèrò àti ṣúùtì sọ wá rí pé àṣìṣe gbọ́dọ̀ lọ́lẹ̀ náà. الخطأ في القصد بكنا أسسيني بيرونبا gẹ́gẹ́ bí kọ́sọ̀ nǹkankan tó lérò pé ohun tó lẹ́tọ̀ọ́ láti láti wáyé pé ọkọ̀ àdàwà àjọ jẹ́ èèyàn lè máa wo nǹkan nù ah, ẹranko kọ́ lélẹ̀ yìí nígbà tí wà á débi tí mọ́ àbí ọta mọ́ ó rí pé èèyàn ni ẹranko sì náà nínú so eléyìí wọ́n pè ní alkhata fil qasd ìdájọ́ rẹ̀ ìdájọ́ méjì lòun náà ní ìdájọ́ alákọ̀ọ́kọ́ oní ti jọ́gbẹ̀lẹ̀ alkeyama wọ́n ní kò sẹ́sẹ̀ lórí ẹ̀ bẹ́ẹ̀ sì ni kò sí ìjìyà torí àdìs abdullahi ọmọ abbas tó ní pé anẹ́bísà sallam sọ wípé inna Allaha tajawaza an ummati al-khata wan nisyan wa mastukrihu alayhi ọlọ́wọ́n ọba ó ṣe àmójúkúrò lórí tí al'umma anẹ́bí Muhammad sallam tí wọ́n bá ṣe lórí àṣìṣe àbí wọ́n gbàgbé àbí wọ́n kàn wọ́n ń pa láti ṣe ní tilas ìdájọ́ ẹlẹ́ẹ̀kejì ó ní ìdájọ́ ilé ayé ìdájọ́ alẹ́ yẹn ni pé ó di dandan kó san díyà lórí ẹni ọpa ní àyè màmá ṣe so díyà yẹn kódà ìdẹkùn rẹ̀ gan wọ́n ní ó lè san láàrin ọdún mẹ́ta torí pé a ṣe ìdẹkùn fún nígbà tó pé intentionally ló fi ṣe náà. torí ọ̀rọ̀ ọlọ́run tó ní wa ma kana lil mu'min an yaqtula mu'minan illa khata'a kò tọ́ fún múmìnì kọ́pa múmìnì ka àyàfi kọ́ yẹ pé lọ́nà àṣìṣe wa man qatala mu'minan khata'a fa tahriru raqabati mu'mina gbogbo musallamatun ila ahli àti díyà èyí tí a fún àwọn ẹbí ẹ̀ ń tọ́pa illa an yasaddaqu àbí tí wọ́n bá ṣe ìdẹ̀kùn fún gbígbà àwọn ti ṣe sádàkà tí kò mọ̀ sàn kankan. bákan náà anabi ó ṣe ìdájọ́ lórí obìnrin tí wọ́n tì tó kú kó tó ti oyún nú ẹ̀. so anẹ́bísà sálà ṣe ìdájọ́ díyà fún obìnrin tó kú àti díyà fún ọmọ inú ẹ̀ wọ́n إن امرأة التي قضي عليها بالغرة وتوفيت فقضى رسول الله صلى الله عليه وسلم بأن ميراثتها ميراثها لبنيها وزوجها وأن العقل على عصبتها ipe díyà tí wọ́n máa san fún ẹni tí wọ́n pa yẹn àwọn tí ó jogún ẹ̀ o ní àwọn ọmọ rẹ̀ àti àti ìyá ẹ̀ ṣùgbọ́n díyà ó wà lórí àwọn ẹbí ẹ̀ àwọn ẹbí ẹ̀ ni wọ́n yàn wọ́n san díyà yẹn àwọn ẹbí obìnrin tí ó pa obìnrin tí oyún ń bẹ nú ẹ̀ orogún làwọn méjèèjì ó wá pa ó sì lóyún nú ó lè jẹ́ pé kápá ni ó kàn tí ni. sọ díà ọjọ́ ọ̀ràn yẹn lórí pípa yẹn ní ọ̀nà kápá pẹ̀lú kàfàrà ó ní kí èèyàn bọ́ ọkùn ẹrú lọ́rùn múmìnà kan ṣùgbọ́n tí èèyàn bá wá lè ṣe yóò gbàwẹ̀ oṣù méjì gbáko ta alhamdulillah eléyìí ni muqaddima lórí kitabu qisas hadith alákọ̀ọ́kọ́ tí a fa àmúwá عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يحل دم امرئ مسلم يشهد أن لا إله إلا الله وأني رسول الله إلا بإحدى ثلاث الثيب الزاني والنفس بالنفس والتارك لدينه المفارق للجماعة حديث يا جوالة عبد الله وما مسعود أني النبي صلى الله عليه وسلم صوتي لا يحل دم امرئ مسلم يشهد أن لا إله إلا الله وأني رسول الله ẹ̀jẹ̀ ẹnìkan tó jẹ́ mùsùlùmí tó ṣe ẹ̀rí pé kò sí ẹni tí ó tọ́ kájọ́sìn fún àyàfi ọlọ́run ọba nìkan ṣoṣo bákan náà ó tún jẹ́rìí pé ànábì muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni àyàfi pẹ̀lú ọ̀kan nínú àwọn nǹkan mẹ́ta asayibu azani abilékọ tó ṣe zìnà ọkùnrin náà wọ́n pè lábílẹ̀ ah, kí ni wọ́n pè yìí obìnrin náà ń pè lábílékọ ọkùnrin ń kọ́ baálé abilékọ àti baálé tí wọ́n ṣe dìná so adinasubinas àbí ẹnìkan tó pààyàn láìsẹ̀ kó ń tọ̀hún pààyàn kankan wàtàrí kò lè dé ìníyí alìmọ̀fáàrí kò lè jama'a abẹ́ni tí ó fi ẹ̀sìn rẹ̀ sílẹ̀ tó yapa lọ pẹ̀lú àwọn ènìyàn àwọn jama'a ẹni pé ó ṣe rí dá àwọn tí ẹ̀jẹ̀ wọn tọ́ ká sílẹ̀ nìyẹn yàtọ̀ sí àwọn eléyìí àyàfà àwọn nǹkan míì tí ò sínú àwọn eléyìí gẹ́gẹ́ bí àwọn àlàyé rẹ̀ ó ṣe wá insha Allah ta'ala so ìtumọ̀ àdìsí ni pé haram ni ká pa mùsùlùmí kan lórí ẹ̀ṣẹ̀ kan tó ṣe àbí nǹkan kan láì pé àwọn nǹkan mẹ́ta yìí ẹni afẹ́ pàì tó sì jẹ́ pé mùsùlùmí ni tó jẹ́rìí pé kò sí ẹni tí ó tọ́ láti jọ́sìn fún àyàfi ọlọ́run ọba tó sì jẹ́ pé anabi muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ni eléyìí ó ti di mùsùlùmí so ẹ̀mí rẹ̀ ó jẹ́ ẹni tó jẹ́ tó lápọ̀nlé tá a gbọ́dọ̀ sọ kò tọ́ kápá àyàfi pẹ̀lú àwọn nǹkan mẹ́ta yìí alákọ̀ọ́kọ́ النص بالنص السيب الزاني oni abilékọ àti baálé tí wọ́n ṣe zina tí mùsùlùmí tó ti níyàwó tó bá ṣe zina náà èyí tó ti níyàwó yẹn ó dá lórí èyí tó ti níyàwó rí kódà bí ó ẹ̀ níyàwó lé lásìkò náà ìdájọ́ rẹ̀ náà ni torí pé kí ní wá adùn kí ń wà náà ó ti tọ̀ wò rí ẹgbẹ́ ẹ̀kan ni kí ni ìyàtọ̀ ẹni ó ti níyàwó àti ẹni tí ò tí níyàwó ìdí ni pé ó ń tọ̀hún tí ò tí níyàwó kò tí tọ̀ adùn náà rí bọ́yé lọ́pàá pé ṣáwà rẹ̀ le koko tó fi súnmọ́ dé ó ti tọ̀ nǹkan wò èwo tún ni àbùrọ̀ tún máa lọ bí nǹkan jẹ gẹ́gẹ́ bí bàbá ilé ọtún máa lọ bí rẹ̀ gbẹ́dọ̀ kòkò ṣé kò ló ní kòkò so ọ̀dọ́ tí ò tí ìlọ́kùnrin tí ò tí ìlóbìnrin rí wọ́n fi lè kó òun ó lè jẹ́ pé ṣáwá rẹ̀ ó lè kókó débi pé kò lọ ṣe irú nǹkan báyẹn ṣùgbọ́n ẹni tó ti lóbìnrin lé kí ni tó tún máa fẹ́ máa wá káàkiri so ìdí inú tó jẹ́ pé ìdájọ́ tiẹ̀ ó le koko ju ẹni tí ò tí lóbìnrin so ẹni olóbìnrin ń lé àbẹ́ni tó ti lóbìnrin rí tọ́ba ilé ṣe zìnà ìdájọ́ rẹ̀ ò ní ọlọ́jùmọ̀ aya ó wá nú alukur'an ní orí ìdájọ́ yìí ṣùgbọ́n wà nú àwọn aya mansukhatun tilawa àwọn aya tó yẹ pé apá ìláwà rẹ̀ rẹ̀ ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ sì wà áyà yẹn àwọn afáà ni ó wá pé àṣẹ́ìkù àṣẹ́ìkọ́ ìdàzánayá fàrjímù hùmá albàtà ṣùgbọ́n áyà yìí wọ́n pa kíkà rẹ̀ rẹ̀ kó nú alkùrán ṣùgbọ́n ìdájọ́ rẹ̀ ó sì wà so ìdí inú tó ti pé gbogbo ẹni kí ẹni tí ó bá ṣe irú nǹkan báyìí ọ̀rọ̀ jùmọ̀ ò ní ìdájọ́ ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ò ní ẹni ọ̀páyìn láì jẹ́ kó ń tọ̀ ń pa ẹnì kankan tí ó sì sí ìdájọ́ pípa lórí ẹ̀ òun náà wọ́n pa ni ṣùgbọ́n tó bá pa ní àmàmà pa ọlọ́ni wàkàtàbná àlẹ́yìn fíhá àmì nafsa bin nafsa ẹlẹ́ẹ̀kẹta àtàríkú lídìní alùfáàríkú líljàmá ẹni tí ó bá fi ẹ̀sìn rẹ̀ sílẹ̀ tí mùsùlùmí tó bá ṣe rí dákù nínú ẹ̀sìn rẹ̀ tó kú nínú ẹ̀sìn islam tó fi àwọn jàmá mùsùlùmí sílẹ̀ tó lọ parapọ̀ pẹ̀lú àwọn jàmá kèfèrí eléyìí tá a bá bá mú a pa ní pípa hajj lẹ́yìn ìgbà tí wọ́n bá wá lọ́wọ́ rẹ̀ kó túbá tó bá túbá á fi ilẹ̀ wọ ìlà kùtìlà tí ó bá wá túbá wọ́n pa so àwọn ọ̀ràn mẹ́ta yìí a máa pa wọ́n لأن في قتلهم سلامة الأبدان والأعراض والأديان torí pé pípa wọn àlàáfíà ń bẹ níbi ara àti ọmọlúàbí àti ẹ̀sìn torí pé ẹni tí ń ṣe jù náà ọmọlúàbí ẹ̀ ń bàjẹ́ táìbà ilé pa yóò kó ẹrẹ̀ bá àwọn fámìlì ẹ̀ tí wọn ò sì ní bọ́ nínú ẹ̀ wọn ò ní mọ́ nínú ẹ̀ bẹ́ẹ̀ ni ẹni ọpẹ́ ní mi táìbà ilé sílẹ̀ yóò tún pẹ̀lú mi so pípa rẹ̀ àlàáfíà ni fáwọn tó ń bẹ́ńlẹ̀ ayé torí pé òun ti tọ́ ìpààyàn wò yóò máa pààyàn lọ náà ni bákan náà ẹni ó kù nú ẹ̀sìn rẹ̀ òun náà pípa rẹ̀ sàlámà ní fáwọn fún ẹ̀sìn yẹn torí pé ó ti mọ ẹ̀sìn náà ẹ̀tẹ́ bá wò àwọn tí wọ́n ti rí dá àwọn gan ni ọ̀tá wọn máa ń le koko jù àwọn ni ọ̀tá ẹ̀sìn máa ń le koko jù ní wọn so irú èèyàn kó tó di pé yọ́ máa sọ àwọn èèyàn nù ìbẹ́ta kú mùkú lẹ̀. so fíkì tó wà náà dì sí gbangba lọ́wà wípé haramu ni kí a tẹ èdè èèyàn sílẹ̀ àyàfi tí ó bá ṣe nǹkan kan nínú àwọn nǹkan mẹ́ta tí Ànábì sallallahu alaihi wasallam tó kà sílẹ̀ yìí ṣùgbọ́n ni tó ṣe rí dá àápanilẹ́yìn ìgbà tá a bá wá lọ́wọ́ rẹ̀ kó túbá lẹ́ẹ̀mẹ́ta tó bá túbá tó padà sẹ́nu islam tó ti tán nìyẹn tí ó bá wá tún gbangba náà ìgbà ẹni wọn ṣẹ̀ṣẹ̀ wá pa wallahu a'lam. عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يقضى بين الناس يوم القيامة في الدماء حديث ألاكج حديث عبد الله بن مسعود ìpè ànábì sallallahu alaihi wasallam sọ wípé àkọ́kọ́ tí àkọ́kọ́ ṣe ìdájọ́ láàrin àwọn èèyàn lọ́jọ́ gbẹ̀ǹdẹ̀ alùkìyàmà òní tọ́pa tó jọ mọ́ ẹ̀jẹ̀ èyí pé ẹ̀jẹ̀ ká ta sílẹ̀ àbẹni tó gèèyàn lọ́wọ́ àbẹni tó gèèyàn lápá ẹni tó gèèyàn létí àbógé lẹ́sẹ̀ àbótí ẹgbẹ̀mí ẹ̀ pátápátá ní tó jọ mọ́ ẹ̀jẹ̀ òní tí a máa kọ́ ìdájọ́ lórí ẹ̀ حافظ ابن حجر قني لا يعارض هذا الحديث حديث أبي هريرة رفعه أول ما يحاسب به العبد يوم القيامة صلاته قني قسي أتاقو لا يعني حديث لجيجي حديث إلي أتي حديث أبو هريرة tí ó ní àníṣà aláìsọ pé ìdájọ́ àkọ́kọ́ tá a máa lórí ẹrú lóòjọ́ gbẹ̀dẹ̀ alkiyama ó ní irun rẹ̀. لأن الأول محمول على ما يتعلق بمعاملات الخلق torí pé àkọ́kọ́ yìí ohun tó dálé lórí ni pé àwọn àjọṣepọ̀ ẹ̀dá eléyìí yàtọ̀ sí àjọṣepọ̀ ẹ̀dá pẹ̀lú ọlọ́run torí pé ohun àjọṣepọ̀ láàrin ẹ̀dá àtọlọ́run ṣùgbọ́n ẹ̀jẹ̀ títa sílẹ̀ láàrin èèyàn àtèèyàn ni nínú ìdájọ́ tá a ṣe láàrin àwọn èèyàn síra wọn àkọ́kọ́ nú ẹ̀ ní ìtòjọmọ́ ẹ̀jẹ̀ wàsídáni sí ma yàtà alákù bí ìbáda tó kọ́lẹ̀ ẹlẹ́ẹ̀kejì ohun tó jọ tó rọgbà mọ́ ìbáda ni láàrin ọlọ́run àti ẹ̀dá rẹ̀ ó sì wà ní àpapọ̀ nínú àdísì tí ó gbà wá riwaya abdullahi ibn mas'ud tó ní awwalu ma yuhasabu bihi al-abdu as-salatu wa awwalu ma yuqda bayna an-nasi fi ad-dima bó ṣe wá dúdú eh, méjèèjì ṣe wá papọ̀ nìyẹn èyí ni pé àdíìsì yẹn wá papọ̀ ni àwọn ruwat òní wọ́n yà sí méjì wọ́n ṣe eléyìí ládìísì wọ́n ṣe eléyìí ládìísì èyí ni pé àkọ́kọ́ ń tá a máa kọ́kọ́ ṣe láàrin ẹrú o ni ìrun rẹ̀ bákan ìdájọ́ àkọ́kọ́ tá a máa kọ́kọ́ ṣe láàrin àwọn èèyàn sí èèyàn ó sì wá nù pípẹ àkọ́kọ́ tí wọ́n sùn kí wọ́n sì kọ́kọ́ ṣe náà ní ìdájọ́ láàrin Ali ibn Abi Talib ẹni ọ̀pá Ali àti ẹni ọ̀pá Hamza ibn Abdul Muttalib àti ẹni ọ̀pá Ubaida ibn Harith àwọn tí wọ́n kú lọ́jọ́ Badr àwọn ni Ọlọ́run kọ́kọ́ ṣe ìdájọ́ wọn láàrin ẹni ọ̀pá wọn. Allahu alam hadith wa nínú Bukhari láti ọ̀dọ̀ Qais ọmọ Ubad láti ọ̀dọ̀ Ali ọmọ Abdul Muttalib Abu Talib ó ní ana awwalu man yajtu bayna yaday rahman ní khusumati yawm al-qiyamah ẹni pé èmi lẹni àkọ́kọ́ tá àkọ́kọ́ ṣe ìdájọ́ láàrin èmi ẹni tí ó pa mí lọ́jọ́ ọ̀gbẹ̀lẹ̀ alkiyama وقال قيس بن عبادة وفيهم أنزل هذان خصمان اختصموا في ربهم oni Ubad Qais ọmọ Ubad oni orí rẹ̀ ni àyà ìsọ̀kalẹ̀ àdáni khasmani ikhtasamu fi rabbihim àwọn méjì yìí tí wọ́n ń jà wọ́n ń jà nípa ọ̀rọ̀ ọlọ́wọ́ bá wọn ni. قال هم الذين تبارزوا يوم البدر حمزة وعلي وأبيد وأبو أبيدة ابن الحارث ó ní àwọn tí wọ́n ṣe mubaraza mubaraza wọn ni challenge láàrin èèyàn méjì ṣé ogun ogun tí wọ́n kọ́kọ́ ń jà lálàkọ́kọ́ ni pé àwọn tí wọ́n jẹ́ sójà tí wọ́n wà brave wọ́n kọ́kọ́ wọ́n kọ́kọ́ bára wọn jà lọ́kọ̀ọ̀kan náà so ibẹ̀ yẹn ni hamasa agbára ó ti wá fáwọn àyókù ẹni tí wọn bá pa ìran wọn ara wọn wik ẹni tí ìyàn wọn bá wíìnì níbi yẹ ara àwọn tó ní agbára kún so ìdájọ́ tọ́lọ̀ ọmọ kọ̀ọ̀kan ṣe ni ike tí wọ́n ṣe níjọ Badr láàrin Hamza àti Ali àti Ubaida àti Abu Ubaida ibn Haris àti Shayba ibn Rabi'a wa Utba wal-Walid ibn Utba àwọn kèfèrí tí wọ́n bá wọn jà nìyẹn láàrin wọn lọ́lọ́run kọ́kọ́ ṣe ìdájọ́ so àdífì fíkù tó wà mẹ́ ni pé àdífì tó tóbi ni nínú ohun tó jọ mọ́ ẹ̀jẹ̀ láàrin àwọn èèyàn torí pé tá a bá ní nǹkan tá a máa kọ́kọ́ bẹ̀rẹ̀ ní á bẹ̀rẹ̀ rẹ̀ torí pé kí ni torí pé ó ṣe pàtàkì àmọ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ nǹkan tó wípé níta kọ́kọ́ bẹ̀rẹ̀ yẹn ó ṣe pàtàkì ìdínú tá a fi kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ so ọlọ́run kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìdájọ́ tó jẹ́ ìdájọ́ láàrin àwọn èèyàn tó jọ mọ́ ẹ̀jẹ̀ torí pé ó ló ṣe pàtàkì jù náà bákan náà nínú àdìsí ó fi hàn pé ìjọ gbẹ̀ndẹ̀ alkiyama wà bẹ́ẹ̀ ni ó sì fi hàn pé ìsáàdì wà ó sì fi hàn pé ìdájọ́ ń bẹ tọ́lọ́run ó dájọ́ tí ó sì san olúkúlùkù lẹ́san ẹlẹ́ẹ̀kẹta ni pé àdìsí kò sí ìyapa láàrin àkọ́kọ́ tí a yẹ̀wò nínú iṣẹ́ ọmọ ànábì Adam àbí mùsùlùmí ó ní ìrun rẹ̀ kò sí ìyapa láàrin àìsí àpàrẹ ńlá àti ṣe àlàyé ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n wípé ìwọ̀ tó tóbi jù òun náà ni ìwọ̀ ẹ̀jẹ̀ láàrin àwọn ènìyàn torí pé tó bá ti di pé àwọn èèyàn bá ń pààyàn bó ti wù wọ́n hmm, kò sí nǹkan míì tí wọ́n tó lè fún wọn ní tí ìwọ̀ rẹ̀ lè wà ṣé ẹni ó ń pààyàn yóò fún yín ní ìwọ̀ kan tẹ́ bá ń gbọ́ interview àwọn tí wọ́n ń pààyàn yẹn ẹ rí pé wọn ò respect anything àwọn ẹgbẹ́ wọn tún sọ lẹ́nu pé kí ni tí wọ́n fẹ́ jọ àwọn lójú àwọn ń pààyàn kí ni tó tún ju kó wọn pààyàn lọ so àwọn tẹ́ẹ̀tún ń béèrè yìí kò kò kò wà relevant òun pààyàn ẹ̀ ń bò lórí léèrè nǹkan míì tí ó tó ẹ ti mọ̀ pé eléyìí òun ò ká kún nìyẹn nígbà tó òun ò ti kẹ̀mí èèyàn kún sọ tí àwọn èèyàn bá ti ka ẹ̀mí kún ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan náà wọn ò ní kà kún pẹ́ẹ́pẹ́ ibẹ̀ náà àwọn bókàdì wọn náà wọ́n tún ráyè ẹnìkan ni wọ́n ń jagú ẹ̀ tó ní àáfàá kan sọ pé tóun bá ti pààyàn kó tráì láti mọ̀jẹ́ rẹ̀ torí pé ẹni ọ̀pá yìí kò rí ìdáláàmú hmm. so bó ti kó kéré ọ̀pọ̀ yóò ti ẹ̀tọ́ lá ó sì ń sọ iye àwọn èèyàn tó ń ti pa wọ́n sì kọ́kọ́ bi léèrè pé ẹ̀sìn wo ni ó ní mùsùlùmí kí ló kọ rẹ mùsùlùmí sọ́ọ̀ lọ lé kí ó lóhun ọ̀lọ́ sọ́ọ̀ kàwé kọ̀ kàwé so kí ẹ bá ń pààyàn oríṣiríṣi àwọn nǹkan náà ni ó lè ṣe eléyìí ni mentality àwọn èbó wọ́n claim wípé àwọn ń protect ẹ̀mí kan wọ́n sì pa thousands ẹ̀mí lórí pé wọ́n protect ẹ̀mí kan kí ni ìyàtọ̀ ẹ̀mí ẹyọ kan tó ń protect yẹn pẹ̀lú thousands ẹ̀mí tí wọ́n pa torí ẹ̀ نعم، ثم mo ní kẹ̀ǹjà tọ́ bákan náà ó fi hàn pé ó di dandan kí àwọn olùmọ̀ kí wọ́n máa ṣe ìkìlọ̀ lórí ẹyí wọ ọmọ ẹ̀dá láàrin wọn síra wọn لئلا تلحق المسلم عاقبتها في ذلك mawqiful adhim kọ́mọ̀jẹ́ pé ìgbẹ̀yìn mùsùlùmí lóòjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama tí ó sì pé mo túbá ìgbẹ̀yìn tí ọ̀dá rẹ̀ ẹni tó kírun tó gbààwẹ̀ tó sì pa ẹ̀mí láì mẹ́yẹ ṣe ó fìlì pé ìrun àti àwẹ̀ tó ń gbà yun ó lè díẹ̀ ní tó ń pa bákan náà ta bá wo áyà tó wá lórí ẹ̀gàn tó pé ọlọ́run bá ń bínú sí i bẹ́ẹ̀ ni ó sì ṣe ìpèsè sílẹ̀ ìdìyà tó tóbi fún yóò sì máa gbébẹ̀ lọ gbére tó wá rí pé kìí ṣe kékeré lóòótọ́ àgbébọn láti máa pààyàn ọ̀nà táwọn ẹlòmíín wọn tí wọ́n fi ń pààyàn náà wà ọ̀nà tó fi ń para wọn wà láàárín ara wa náà torí nǹkan ní nǹkan nǹkan lé ayé àwa ipò èyàn ó sì gbàgbé pọ̀rùn ń bẹ yóò sì nìkan bóun pọ́ńtọ̀hún torí pọ́hùn lè tóhun ọ̀bá ti sí láyé mọ́ ipò yẹn ó lè jẹ́ ti tiẹ̀ so yóò fìlì pé ó ṣe pẹ́rẹ́ ńgbà kí èsì pòun ló gbèmọ̀ pa ọkàn nìkan bóun sòògùn tí ó fi pa ni nǹkan kan náà ọbẹ̀ ní èèyàn rẹ̀ rẹ̀ láwọn ìsáàrì bákanáà <clears throat> àwọn adájọ́ káwọn náà kún ṣe wọ́n fún ṣáìdì ìbẹ̀rẹ̀ ní ìmpọ́tánsì kó fi bọ́jẹ̀ pé àwọn èèyàn wọn kàn máa pààyàn lásán láì jẹ́ pé ẹ̀san ń bẹ lórí ẹ̀ so tí ẹ̀sán ilé ayé tó bá ń wà yóò protect ẹ̀mí àwọn ẹlòmíì ṣùgbọ́n tí ò bá sí ẹ̀mí àwọn ẹlòmíì ò ní wà protected Allahu a'lam èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́run kò fún wa ní ládẹ̀ èyí tá a fà ṣe ọlọ́run kò fún kò fún dé ẹ̀jẹ̀ wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh ìdájọ́ rẹ̀ pé wọ́n ti parẹ́ ìdájọ́ rẹ̀ wà ṣùgbọ́n a kò sì ká rẹ̀ mọ́ ṣé ìyẹn ò tako pé kùránì pé lódìdí nígbàtà wa sọ pé ìdájọ́ báyìí wà fún àwọn akóhùn ìdájọ́ kùránì àwọn tó ń tẹ̀sùn mọ́ òwò àlèrè rà ní àwọn olùparí báwọn máa ṣe parí so then uh, ìkejì ta òun ni ẹni tó bá pààyàn lọ sí method tó bá lè pààyàn ní kí wọ́n fi pààyàn ibi tó bá nínú lo òfin ẹ̀sọ́ lọ́ọ̀bà ìtura irú ìṣẹ̀dá òògùn kwara àwọn tó yìnbọn fún bẹ àwọn tó jí ń bẹ àwọn tó lo mọ́ọ̀gù fún bẹ tó bá mú bẹ̀ báwọn ti pa. wọ́n á bẹ̀rẹ̀ pẹ̀lú ti kẹ́yìn tẹ́ béèrè so irú ẹ̀ náà láti sọ pé irú èèyàn báyẹn tí a bá mú ìdájọ́ rẹ̀ pupa náà ni ṣùgbọ́n pé kò pa dandan pé àwọn ọ̀nà tó gbà pàwọn èèyàn la máa gbà pa èèyàn mélòó la fẹ́ so kò wà possible kí a máa choose ọ̀nà kan náà ni but normally ó lájẹ pé ọ̀nà kan máa ń gbà pààyàn yóò jẹ́ pẹ̀lú ohun tó mú tó máa tọ́jẹ́ bí idà àbí ọ̀bẹ tí ó tètè jẹ́ kí ẹni tí a pa kó kú òní wọ́n máa lò kò padà náà kọ́ ẹ pé àkótákò ra tako ok. ìyẹn tako èyí nǹkan bá ṣe fún títà mẹ́lò ni ó ṣẹ̀ṣẹ̀ jẹ́ kí wọ́n wọ́n so mọ́mọ́tò wọn wọ káàkiri pé kó rí clean. Ah, eléyìí ah. ọmọ ẹ̀ náà fi ọmọ àmẹ́lò ìfọ́n bẹ̀rẹ̀ pàdé ọdún sẹ́yìn ó kú òní. wá èyí tó jù bẹ́ẹ̀ lọ ẹ bà lọ́wọ́ àwọn tí tún ẹ jù nígbà tó ẹ pé wọ́n ń gé ẹrin èèyàn tó sì máa jẹ́ tó kí ló tó kù tó èyí tó jù yẹn lọ ẹ lè rí látọ̀dọ̀ mùsùlùmí ṣùgbọ́n Islam ní ètò gbogbo bó ti wulẹ̀ orí ẹ láti jẹ́ pé ọmọ ènìyàn wọ́n pọ̀nlé wọ́n pọ̀nlé islam gba pé ká géèyàn ní ẹ̀ka ẹ̀ka ká bà àwọ̀ rẹ̀ jẹ́ torí pé bínú à ń pa rárá o pípa o náà ni kó ayé kó jẹ́ káwọn èèyàn ń sinmi pẹ̀lú ṣẹ́ẹ̀dì rẹ̀. ọ̀pọ̀ ìkálẹ́gbẹ́ bóun ṣe fún àwọn ẹ̀yìn wọ́n ṣe wọn náà tọ́wá pé ìyẹn àní ṣe bẹ̀ tó bá jẹ́ pé bọ́ọ̀ ti pààyàn nìyẹn irú ìyẹn àní ṣe torí pé ààrẹ fi tó wà wrong láti fi jẹ́ káàkiri Islam right sometimes ó kọ́ pípa ìyẹn rú ẹ̀ so kò wá ní lò láti fi ṣèdájọ́ ṣe understand kò ní lò láti fi ṣèdájọ́ now. now aya àkọ́kọ́ ni pé alkọ̀án annasku àti mansuku wà èyí ni pé àwọn aya kan wà tí àparẹ́ tí aya míì tó wá tó parẹ́ tó parẹ́ wà ó ní aya kọ́lọ̀ ni máa nánsá min ayatin aw nunsiha na'ti bi khairin minha aw mithliha pé kò sí ohun tá a máa parẹ́ nínú aya kan àbí ọ̀nà sí àbíkátì ẹ̀jẹ́ kí wọ́n kẹ́ gbàgbé ẹ̀ a mú ètí olóore jù lọ so nínú àwọn types of nurse táwọn àfáà mú wa irú ẹ̀ ní eléyìí báyìí kọ́ yẹ pé ìdájọ́ ń bẹ ṣùgbọ́n kíkà rẹ̀ sí èrè pé a pa kíkọ́ọ̀lẹ̀ rẹ̀ apárẹ́ pẹ̀lú ìdájọ́ wà so ìdájọ́ yẹn bóò láti fẹ́ mọ̀ nǹkan wà yóò wà láti ọ̀dọ̀ amẹ́bìnrin sallallahu alaihi wasallam so nípa rajmu yìí báyìí anẹ́sà sálọ̀ ń sọ bí ìgbà tó yẹ pé ó ń ṣe ìkéde wípé ẹgbọ́ o ẹgbọ́ o gbogbo ẹnikẹ́ni tí ó bá ṣe báyìí ìdájọ́ báyìí ní ìbẹ̀ fún lórí ẹ̀ ẹni pé nípa rọ́jùmù yẹn so dúbìtì sí pé ìdájọ́ yẹn ń bẹ ṣùgbọ́n àwọn olùmọ̀ wọn sọ pé àyà yẹn ti wá tẹ́lẹ̀ lálàkọ̀kọ́ àyà yẹn ó ti wá lálàkọ̀kọ́ kó tó lè pé wọ́n ṣe nọ́ọ̀sì rẹ̀ so ìfúbáàtì pé ó ń bẹnu àyà eléyẹn ni ò sí ẹ̀rí tó lágbára lórí ẹ̀ ṣùgbọ́n hadith anẹ́sà sálà tó ṣe ìsbáàtù rọ́jùmù òun bẹ tó sì lẹ́sẹ̀ lẹ̀ tó bá àti ẹ̀ ní àyà na ní hadith. Nípa ìfọ́sẹ̀ àdìsí alákọ̀ọ́sẹ̀ báwọn àìsíwò òkè àdìsí alákọ̀ọ́sẹ̀ báwọn àìsíwò ẹ̀lọ́sùn. Ẹ̀lọ́sùn. Náà, wọ́n á fẹ́ bẹ̀rẹ̀ ìlọ̀sí ìlọ̀sí Islamic State. ẹni tó lórí ti ti mẹ́fà lọ kí ni ṣé pẹ̀tọ́ láàbà dání àti. Wọ́n nú àwọn tí ọyọ́ ṣèlú náà fi àt tí wọ́n ń ṣe òbílẹ̀ jẹ́ lórí ilẹ̀. So ó wà lọ́wọ́ adájọ́ kó wo nínú àwọn ẹjọ́ tó dáa láti dá fún. Irú yẹn a lè gé lọ́wọ́ ọ̀tún àti àbí káti ẹ̀ lè kúrò ní nílùú so gbogbo bí àyà ẹ̀ ṣe wá wọ́n lè ṣèdájọ́ omi náà nínú ìdájọ́ tí adájọ́ bá rí ó wà free láti ṣe ìdájọ́ ẹ̀ tó bá sọ pé kí wọ́n pa pípa náà ni torí pé àwọn tí wọ́n gbé jẹ́ ń díyàn gbé yẹn àwọn náà pé oríṣiríṣi èèyàn tó jíyàn gbé tó sì gbowó tó sì fi pààyàn so apààyàn ló ń ajíyàn gbé sí i ṣùgbọ́n ẹni tí ń jíyàn gbé tí ó gbowó tí ó fi ẹni ojú gbé lẹ̀ ṣé nǹkan kan náà ni wọ́n wọ́n ń ṣe nǹkan kan náà so apààyàn lélẹ̀ nígbà tó ń jíyàn gbé so adájọ́ ni ó wo kí ni tó ń tọ́ ní ìdájọ́ ẹ̀ kó o ṣe fún un nínú ìgbà tẹ̀ ń dá lẹ́kọ̀ọ́ ẹ ká mọ̀ pé ní yàtọ̀ nígbà tó pe ní èyí tó bá pààyàn à lè pa padà bọ̀rísà nìkú ọmọ bá pa bàbá à ní ìtorí ọmọ káwá pa bàbá sábà jẹ́ ìlà ìdílé. tí bàbá bá pa ọmọ tí wàá bá pọ̀ ọmọ ẹgbẹ́ tẹ̀lé àmì pa bàbá and then uh, èèyàn tó pe ní eh, eh, wọ́n ti dájọ́ kúkú lẹ́nìkan wá pa á.

kódà kó jẹ́ mùsùlùmí. kó jẹ́ pé mùsùlùmí. Sọ́ọ̀rì ọ̀rọ̀ mi. Ẹgbẹ́ ìpínlẹ̀ ni iṣu ti ti ogun Nàìjíríà. Dáadọ́ wá tún dá ìkú ètò tẹ̀. Àìsẹ́ ti ń gbọ́nà kó fi ọwọ́ sí. Mẹjọ́rọ́tò ọ̀fẹ́ àdékòwò mẹ́rìndì. Mẹrìndì sùn then ẹlẹ́dìbò ní ìṣù tó fẹ́ wọlé pé kí ni kí ni kò ṣe àwọn àwọn ọmọ ẹ̀ṣẹ̀ ṣe àgbẹ̀ then ẹlẹ́dìbò ẹni tó fàyà ẹni tó fàdíyà and they were correct with the ọdún tó wà láti rí mi. Ìgbà wo wo ilé ìgbà wa ní owó yẹn kan? Òun lọ́wọ́ yẹn lè gbé ìgbà lẹ́yìn àkọ́kọ́ ìgbà yóò fi ní ibi ìgbọ́kọ̀ tó wọ́n ọ̀nà tí yìí ó gbé gbà wọ́n má dẹ́sẹ̀ tí ó fi sọ̀díyà ọ̀nà tó lè gbà nù torí pé àwọn ukú yìí a ṣe torí ká lè sọ ẹ̀mí àwọn èèyàn ẹni tó bá ń ronú irú ìjìyà tí ń bẹ lórí ẹ̀ kò ní ṣe tó bá mọ̀ pé tó ń bá pààyàn wọ́n kò ní ṣe tó bá mọ̀ pé tó ń bá pààyàn wọ́n ní pé wọ́n sanwó tó pọ̀ kò ní í ṣe so gbogbo èyí torí àti sọ ẹ̀mí èèyàn ní ẹ̀ẹ̀kan lè ṣe ìdẹ̀kùn fún yàn just like that ọ̀nà uh, níbi dẹ́rùsù àbágrìb uh, àti ìṣá dé kóòtù ni ó ṣe ṣe ẹ̀ẹ́dà wọ́n irú yẹn kò sí ní tẹ́yẹ fẹ́ sọ lórí ẹ̀ torí pé àbí ètò ètò ṣẹ̀ríà tí wọ́n nìyẹn kìí ṣe ṣẹ̀ríà tọ́lọ́run náà ń ṣe so ṣẹ̀ríà tọ́lọ́run ẹni tí a bá yàn ládájọ́ oní ń sojú gọ́vnà ẹni tá a yàn ládájọ́ òun ni aṣojú gọ́vnà yóò sì ṣe iṣẹ́ rẹ̀ ní pípé ni kò sún ní ìdí àti máa lọ bá gọ́vnà so adájọ́ ò ní ìdí àti lọ bá khalifa pé tọ́ ìdájọ́ tí mo ṣe yíbò láti ṣe àà iṣẹ́ tí ẹnu ó ń ṣe wàkíìlì àtiwájú ni so nígbà tó jẹ́ pé ọ̀nà òdodo kọ́ ni tí àwọn ń tọ̀ bí ìṣúra tó ń fi fi pé gọ́vnà láti sáìn kí ló fẹ́ sáìn ọ̀rọ̀ bàtà bá ti believe nípa constitution tẹ tẹ tẹ gbé kalẹ̀ pé wọ́n lò tẹ́ẹ̀sì bìlíìfù àwọn adájọ́ tẹ́ẹ̀ gbé kalẹ̀ pé wọ́n máa dájọ́ so kí ni tí a fẹ́ máa wo gọ́vnọ̀ so tó bá jẹ́ pé bíi gọ́vnọ̀ ni gọ́vnọ̀ ò lè sáyìn tó bá jẹ́ mọ́síláhà fún gọ́vnọ̀ ni gọ́vnọ̀ ò lè sáyìn èyí tí ó bá ṣe mọ́síláhà rẹ̀ yóò sáyìn. Báwo ya ẹni tí wọ́n lọ bá ní ìyẹn bí òun wá ní ọdún nígbà tí wọ́n ní ilé ìlú wọlé rẹ̀ bí òun wá ní wọn kan gúrúpà kan ní wọn lòdì àti wá sàlẹ̀ irú ẹni pa àwọn ènìyàn yẹn tí ẹ̀ẹ́dí àtúwà tí wọ́n máa ṣe lórí àdéhùn ìdájọ́ wọn ẹgbẹ́ wọn wá láìwá àgbàtàgbẹ́ sí lọ́wọ́ arọ́pọ̀ tó jà àti àwọn tó fi ọdún sílẹ̀ ìlú èèyàn báyìí sí ìdájọ́ wà nílẹ̀. wọ́n ètò Islam lórí pé èèyàn wọlé èèyàn fẹ́ jáyàn lólè ó ti pé tó bá kó lè lọ fẹ́ jà ó ní gbà tọ́jà yìí ṣùgbọ́n ò pa torí pé kì í ṣe dájọ́ pípa ní fún ẹni tọ́jà lè àbí bẹ́ẹ̀ pẹ̀lú ṣé tí wọ́n bá jẹ làwọn máa ń pa nìyí àwọn èèyàn pa ṣùgbọ́n ni wọ́n wọlé pẹ̀lú nǹkí ìpààyà you understand ẹni tó wọlé tó sì mú tí ó fi pààyà dání ṣé tẹ ẹ bá lẹ́yìn fún ní ti ń fẹ́ kí ni ó ṣe tẹ ẹ bá pa síwájú kó tó pa yín gan kò sí nǹkan kan lórí yín kò sí bí yàtọ̀ kò sí kankan torí pé alimuhari ẹni tó ń báyìí jà so ẹni tí sì ń ba yín jà ẹ bàjà ni tó bá ba yín jà ẹ bàjà tó bá gba nǹkan fẹ́ tọwọ́ ní ẹ mọ́ fún so that's it so ẹni tó wọlé pẹ̀lú nǹkan ẹ̀jà sẹ́yìn bá síwájú ẹ̀ fi nǹkan ẹ̀jà ti ní fẹ́ fipá kò sí nǹkan kan torí pé intention tiẹ̀ náà nìyẹn tí ìbá kí ló mú bọ̀dá ní fún tọ́fẹ́ máa fi fi yé ni àbí ọkàn ti dẹ́rù bà nínú ẹ̀ṣẹ̀ ń bẹ ẹ̀ṣẹ̀ ń bẹ a ti sọ pé gbogbo èèyàn pípa ẹni Allah yìí fẹ́ apààyàn lórí àṣìṣe ni àbí ṣúlẹ̀ ìhàmdè àbí àmdè ni ìdájọ́ méjì ló wà ìdájọ́ ti ilé ayé àti ìdájọ́ ọjọ́ ìgbẹ̀lẹ̀ àlùkẹ́yàmù so ẹni tí ọmọlábí tó bá pa ẹrú ó ní bí àṣọ ọmọlábí tó bá pa ẹrú ó ní bí àṣọ tí ọ̀sẹ̀ ṣùgbọ́n àní pa so yóò fẹ́ bí àṣùmọ́ àní pa yóò sì ṣe kàfàrà èyí tó pa ná tó bá pé bàbá ò ní san nǹkan kan àti nípa bàbá lórí ẹ̀ tó bá tá a bá fẹ́ san ta ní ọ̀sán fún ọmọ àti tó ní ti bàbá ni so tá a bá wá lágbà díyà á fún ọmọ ta ló ní ráìtì lórí díyà yìí bàbá náà lórí so reason tó fi jẹ́ pé tí bàbá bá parọ́ ọmọ àní parọ́ ọmọ torí pé bàbá ló sokùn ọmọ yẹn wọlé and then reason fún bàbá láti pọ̀ ọmọ ẹ̀ kò sí ṣùgbọ́n reason wà fún ọmọ láti pa bàbá ló pọ̀ jù náà ló tilẹ̀ hàn so reason ọmọ láti pa bàbá ẹ̀ ló ju reason fún bàbá láti pa ọmọ so this wà tó jẹ́ pé tó bá tẹlẹ̀ pé bàbá pa ọmọ ẹ̀ kò sí gbogbo ìgbà kò ní jẹ́ pé àmàmà pa ni yóò láti jẹ́ kó méjì tó ṣe pàtàkì kí bàbá ó tó pa ọmọ tó bí so èyí nìkan tó jẹ́ pé a ní pa bàbá torí ọmọ èyí ọ̀wọ́n á bì ní pé ọlọ́run ní dájọ́ lórí ẹjọ́ bẹ̀rẹ̀ àfẹ́yàmọ̀ torí pé èyí tá a dá àti èyí tá a dá gbogbo ọlọ́run ó tó dá so in tó bá ń bẹ láàrin bàbá àtọmọ ọlọ́run ọmọ bí ó ṣe dá ṣùgbọ́n ní ilé ayé kò sí nǹkan kan tí ń bẹ lórí bàbá àní onígbà bí àdọ́sì ni a sì ní pé a pa torí rẹ̀ ṣùgbọ́n mọ a pa ọmọ torí bàbá wọ́n bá wá àwọn tó jẹ́ tó lẹ́tọ̀ọ́ sí ogún bàbá tó bá ní àà ah, ẹ má pa yóò san díyà fáwọn ohun tó torí pé òun tẹ́lẹ̀ náà kò ní jogún bàbá àmọ́ ìdájọ́ tiẹ̀ dá lákòókò ní pé kò ní jogún bàbá ẹ̀ kódà bí wọn pa kò ní jogún bàbá ẹni ó bá pa bàbá rẹ̀ ó ti ó ti ó ti deprive ara rẹ̀ níbi ogún ẹ̀ nìyẹn. Náà. Wallahu alẹ́mi ò ní ìdáhùn pàtó báyìí àti ká tó ṣe àyẹ̀wò ìgbà ẹ láti ṣe àbí tí ọba lè tẹ tí mo ti gbọ́ pé tí ọba lè ṣe san díà yóò àgbà àwọ̀ mo fẹ́ kí ẹ bá fẹ́ lọ. kàfàrà ni kàfàrà ni ti ó ní àkọ́kọ́ ni pé eight kò rọ̀kọ̀ wà ó ní kọ́ ọ̀pọ̀ òkùn ẹ̀rú tí ọ̀bà wá sí ẹrú ni wọ́n gbá rẹ̀ ṣùgbọ́n díyà kò sí bàdíì sí àyàfi kọ́ pé àwọn ń tàn ni wọ́n yá jù rẹ̀ òun ò ní bàdíì ó ní pé kò ní tí ó rọ́pò rẹ̀ kò sí nǹkan kan ní ìtòlè rọ́pò rẹ̀ kò díyà rẹ̀ yóò sọ so and then that is why tí ó fi jẹ́ pé wọ́n gbé lórí àwọn ẹbí ẹ̀ torí kò nìkan ò lè dáṣọ ọmọ owó bá wọn ni wọ́n fi káàkiri àwọn ẹbí ẹ̀ so that kò sí bí èèyàn bí ó ti wà pé yọ pẹ̀lú míì àyàfi kọ́ yẹ pé àwọn ẹbí ẹ̀ náà ní contribution níbi ìwà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wá wá ó máa ń wá láti ọ̀dọ̀ àwọn ẹbí wa contribution ìdílé yẹn máa ń wá láti ọ̀dọ̀ àwọn ẹbí wa tọ́mọ bá da àwọn òbí ẹ̀ ló da tọ́mọ bá rí bákan náà àwọn òbí ẹ̀ náà rí bákan náà lóòótọ́ ọmọ ọmọ ń yàtọ̀ àwọn òbí ọ̀dà tó ń òsì ní ìdá but influence kan wà tó influence ọmọ yìí a lè jẹ́ pé environment ló ń gbé ó sì lè jẹ́ pé nínú ilé náà ni so wọ́n máa ń fi lórí ákílà ákílà rẹ ni àwọn tí wọ́n jogún ẹ̀ àwọn tí wọ́n lè jogún ẹ̀ wọn ni ó dẹ́sẹ̀. Wọ́n á lọ ọ̀dọ́ kan tí ó wípé yóò gbà gbogbo tí ó ti sí. Nínú àwọn ẹ̀yàn àwọn ìdíwọ́ àgbọ̀.

tó ní bàbá bàbá ló níwọ̀ lórí ọmọ tó tí bàbá bá ti lóun tó kò sí ẹlòmíì tó lálàkà kò sẹ́lòmíì tó lálàkà kàkó kódà kọ́ ẹgbẹ́ bí àwọn ẹbí kó tiẹ̀ mọ́ sí bàbá tó ẹgbẹ́ àwọn ẹbí ni tí wọ́n ní ráìtì ló ń tọ̀ wọ́n tí ẹnìkan bá lóun òun ṣe ìjẹ̀bù títí ẹ̀ láti rinlẹ̀ lórí àwọn òwòkù torí pé ẹ̀mí afẹ́ sọ ẹ̀mí ni àfẹ́ pa ẹ̀mí so torí pé yẹn pamọ́ ká pa kìí ṣe ti Islam ní ìdúró ṣe understand kìí ṣe tó ní ìdúró yẹn ó fẹ́ jẹ́ pé òfin yẹn yóò keep àwọn èèyàn off láti máa pa ẹ̀mí ṣùgbọ́n tí kìíní yẹn bá wá ṣẹlẹ̀ gbogbo tí ó jẹ́ kí ẹ̀mí yẹn tá fi ní pa á ẹgbẹ́ rẹ̀ ní Islam sì ti ju pípa lọ ìdí inú tó fi ṣe pé kéèyàn ṣe akóyàn ṣe akó àkóyáàpè òun ló lọ́lá ju lọ ni so pípa yẹn kọ́ ní Islam ní so tó bá pé èèyàn mẹ́rin ni wọ́n ní ẹ̀tọ́ sí ẹni wọ́n pa tẹ́nì kan bá ti lóyún yáàpè tó àwọn yòókù ìyẹn lágbára mọ́ so wọ́n gbìyànjú láti jẹ́ pé àwọn yẹn àwọn náà come to the àìsàn bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni pé nígbà tí Islam try láti máa kọ́yẹ́ pé ẹrú òwò ẹrú yọ palẹ̀ yọ pa yọ kò lẹ̀ àwọn èèyàn mẹ́ta tí wọ́n bá ní ẹrú kan kẹ́nìkan bá ti lóun free ẹrú yẹn àwọn ìyókù mọ́ aláwọ̀ free rẹ̀ ní ti Islam máa sọ ni pé kí èlò lẹ́rú yẹn wọ́n bá value ẹ̀ wọ́n wá yọ méjì yẹn ẹni olóhùn free ẹrú ní right tó ní wọ́n nìkan san owó fáwọn àwọn ìlú torí pé intislam tí wà about ní pé kẹ́rù yẹn free kì í ṣe ká túbọ̀ máa mú lẹ́rú so nígbà tẹ́yìn kan sì tún lóhùn òun free rẹ̀ so àwọn yòókù wọn láti calm down pé ẹrú yẹn wọ́n ta ni wọ́n fún wọn ní ẹ̀tọ́ tiwọn so ẹni ó lóun sí ẹni ọ̀sán ẹ̀tọ́ tí wọn àbí tí ẹrú yẹn bá níṣẹ́ pé owó tó lè ṣe wọ́n á sọ pé òkè eléyìí báyìí ti sí ìyẹn báyìí ṣùgbọ́n yìí tí tá a bá válù ẹrú yẹn tá a pín sí mẹ́ta iye tí tó bá jẹ́ yóò sì tẹ́ ọ̀sán wọn ní kó fúri torí pé kí ni Islam fẹ́ kó fúri bẹ́ẹ̀ náà ni pípa eh, ẹni ọ̀pá so kí ṣe kí pípáyà ẹni tí Islam ní Islam ṣe láti jẹ́ ìbẹ̀rù fáwọn èèyàn láti máa pààyàn ni ṣùgbọ́n tó bá ti wá ṣẹlẹ̀ ní tí wọn ò fi ní pòńtọ̀ ǹgà ni wọ́n ló máa ní ibẹ̀ ní Islam máa fi ọ̀rọ̀ gbà lórí ẹ̀ so that is it. nípa ìyàwó àgbọ̀ díà ní wọ́n bàbá ní wọ́n pàmò díà fún mọ̀ táwọn mẹ́rin ìwé máa ń san díà wọn àbí máa ń pè é san lọ́pọ̀ díà wọn kò ní no um, eh, ẹ̀bẹ̀ ni ẹni ata bá wípé kún òní pààyàn yóò sàn díyà so díyà yẹn náà bàbá náà lè mú nínú ẹ̀ àwọn yóò kọ́ àti ah, ṣe pé wọ́n sàn díyà mẹ́rin díyà ẹ̀rọ kan náà ni wọ́n sàn díyà bẹ́ẹ̀ náà ni ẹni tí ó pa èèyàn méjì mẹ́ta mẹ́rin so tó bá máa ṣe kàfàrà kàfẹ́rì èèyàn kan ní òkè èèyàn lè ṣe kàfàrà bóòlù ìfẹ́ ní ilé ìbò. Pé adájọ́ ń dájọ́ pé kí Ádìmọ̀ lọ ní owó yẹn. So, lẹ́yìn owó olùfẹ́ láti ṣe nǹkan fún àwọn tí wọ́n ti bẹ́sẹ̀ a sai an sau aka yawa da ya a asu amu alòfisọ fún dókítà fún ṣèkọ́ bá dáàbò lọ sí àtàkọ́sí sọ́ọ̀tì àbí ṣe ọwọ́ dídé ní ìsọjúrì <laughs> àbí láyé ìjọ ṣe sọjúrì wà. àwọn ọmọ ìgbé sórí ẹ̀yìn ẹ̀dọ́ ń ká gbàlérò pẹ̀lú dáadáa ni pé láti jẹ́ kó sinmi ọwọ́ yẹn á gé pé kórí kó fi ní kìí pé àní gé ọwọ́ ṣùgbọ́n àní wá máa gé kó máa gé kó máa gé kó máa kó máa ọ̀há ló gé pé àbọ̀ mọ̀. Thank you.